àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí tí í ṣe ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún 2022 olúwatóbilọ́ba fáṣùgbà lóníròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ ni wọ́n sì tún ń pè mí ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà àwọn ọkùnrin kan tí pálábá wọn ṣẹ́gi ti ṣàlàyé bí wọ́n ṣe pa ọ̀rẹ́bìnrin wọn tí wọ́n sì lo ẹ̀yà rẹ̀ láti fi ṣètùtù ọ̀la ikọ̀ àmọ̀tẹ́kùn ṣekú pa ọ̀kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tó pòókọ ara ẹ̀ nìbàdó ń ṣe ní ìkáyàsókè ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ọmọ fásitì UNILAG ṣe dàwátì nípínlẹ̀ Èkó ìyàwó kan ti bẹ̀rẹ̀ sí fapá jánú lórí ọkọ ẹ̀ tó sì wí pé ń ṣe ni ó ṣokùnfà sí fífọ́ òun lójú wọ́n ti yọ ilé ìtura kan pa ní ìpínlẹ̀ Abia látàrí wípé àwọn èèyàn ń kú sílé ìtura náà ẹni tó jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn ló ti tú àwọn ẹlẹ́wọ̀n mọ́kànlélọ́gbọ̀n sílẹ̀ báyìí ìjì ńlá jà ní Taraba ó ṣekú pààyàn méje lásìkò tí lé bíi ọ̀ọ́dúnrún wó kí n tó kẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ má gbàgbé lójú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ ẹ pín in fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ̀ ń gbádùn gan níkànnì lójú òpó ti facebook ẹtẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ nísàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ máa tẹ̀ láti kàn sí yàrá ìpolongo ọjà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ọkùnrin kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Muideen Nafiu ló jọ ọmọ ọdún mẹ́tàlélógójì eléyìí tí ọwọ́ ti tẹ̀sán kún lẹ́yìn ìgbà tí òun àti ọ̀rẹ́ rẹ̀ kan jọ lẹ̀dí àpò pọ̀ ẹni tó pẹ̀ ń jẹ́ Yusuf Muslim tí wọ́n ṣekú pa ọ̀rẹ́bìnrin kan eléyìí tí wọ́n sì lo ẹ̀yà rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe kún wẹ́lẹ́ lòun ṣàlàyé pé orúkọ obìnrin ọ̀hún ló ń jẹ́ Aisat Yekin ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta lòun ṣàlàyé pé ó déédéé di ẹni tó dàwátì lọ́jọ́ kẹjọ oṣù kẹta ọdún 2022 léyìí tí wọ́n padà fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí nígbẹ̀yìn tí wọ́n padà tọpinpin rí wípé wọ́n ti ṣekú pobìnrin náà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ pín ẹ̀yà rẹ̀ yánnayànna lẹ́yìn ìgbà tí ìfimúfínlẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ìròyìn ṣàlàyé pé ọmọbìnrin ọ̀hún ni wọ́n pa lẹ́yìn tí wọ́n ti kẹ́fìn ẹ̀ níjọba ìbílẹ̀ ayédèrè ní ìpínlẹ̀ ọ̀ṣun èyí gan ni ìṣekúpani kan tí wọ́n ló wáyé ní ilé ogbó ìròyìn ṣàlàyé gẹ́gẹ́ bí ọ̀kan nínú wọn bó ṣe ṣàlàyé tó sì wípé ń ṣe ni òun ti ń fẹ́ obìnrin ọ̀hún tẹ́lẹ̀ àmọ́ tó jẹ́ pé òun padà tó gbé obìnrin ọ̀hún fún ọ̀rẹ́ òun kan nígbẹ̀yìngbẹ̀yìn tó lòun fẹ́ bá alájọṣepọ̀ tóun sì yẹra fún wọn nínú ilé tó sì wá di pé ìgbà tóun ó fi wọlé obìnrin ọ̀hún ó ti kú sínú ilé lọ́wọ́ kan náà ló ní òun lòún pa tó sì ṣetán láti pín wẹ́lẹ́wẹ́lẹ́ nígbẹ̀yìn òun lọ pe ọ̀rẹ́ òun kan eléyìí tóun náà wá sí agbègbè náà eléyìí tó kọ ẹ̀ ń jẹ́ Rabiu Fatai tí wọ́n sì jọ mọ̀ sí ọ̀rọ̀ òkú obìnrin náà tí wọ́n tún gbé láti lọ sin ara rẹ̀ yòókù kó tó di pé ìfimúfilẹ̀ délé iṣẹ́ ọlọ́pàá tí wọ́n tọpẹpẹ kí wọ́n tó padà ráwọ́ tó o. ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ògùn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í jọ yìnbọn lu àwọn tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n domi àlàáfíà ìlú rú èyí gan níròyìn kan tó jáde wípé wọ́n ti ṣekú pa bàdó ẹni tó kọ ẹ̀ gangan jẹ́ Olútáyọ̀ Túndé tó jẹ́ adarí kan nínú ẹgbẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ẹ̀yẹ ìròyìn ṣàlàyé pé eléyìí ló wáyé pẹ̀lú bí ikọ̀ àmọ̀tẹ́kùn tìpínlẹ̀ Ògùn ṣe gbéra nípa bí ẹni tó jẹ́ ọ̀gágun wọn David Ajíbọ́lá Akínrẹ̀mí bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn oníròyìn tó sì pé ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n ké sí ní agbègbè kan nílùú Abẹ́òkúta léyìí tí ṣe agbègbè Ṣòkòrì léyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tọpinpin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà eléyìí tí wọ́n wá ja àwọn èèyàn lólè tí wọ́n sì ń gba owó gba oríṣiríṣi àwọn nǹkan lọ́wọ́ àwọn èèyàn nígbẹ̀yìngbẹ̀yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí tọpinpin wọn lọ lódì wípé òun ìyẹn bàdó àti àwọn ojúgbà rẹ̀ déédéé fọ́n sínú igbó eléyìí tí wọ́n gbà láti sá lọ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn tí ikọ̀ àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ sí tọpinpin wọn síwájú ní ikọ̀ àmọ̀tẹ́kùn náà padà rí bàdó tí wọ́n sì yìnbọn fún un lọ́wọ́ kan náà ni wọ́n gbé dìgbà lọ sílé ìwòsàn láti lè fi dájú pé wọ́n dòòlà rẹ̀ kí wọ́n lè fi mọ àwọn ìsọfúnni púpọ̀ sí i nípa àwọn ojúgbà rẹ̀ ilé yìí tí wọ́n ti fẹ̀yìn bẹ́lùbẹ́ ṣùgbọ́n ilé ìwòsàn ni wọ́n ti kéde fún wọn wípé bàdó ló ti padà gbẹ́mìí mì. akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ unilag ní ìpínlẹ̀ èkó tó jọmọ ọdún mọ́kànlélógún òun ló kàn ṣàdédé pòórá tí wọ́n sì ti ń wá báyìí ìròyìn ṣàlàyé pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ èkó tó wà fún ìfimúfínlẹ̀ àti ìwádìí ti pàǹtí ní yàbá ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ akitiyan láti tọpinpin ọmọ ọdún mọ́kànlélógún eléyìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní yunifásitì ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí unilag ìròyìn ṣàlàyé wípé ọbáfúntọ́ babalọ́lá lórúkọ ọmọkùnrin ọ̀hún eléyìí tó ti pòórá láti ibi ọjọ́ keje oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ yìí ọbáfúntọ́ babalọ́lá ló jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele kẹta nílé ẹ̀kọ́ fásitì náà léyìí tí wọ́n ní ó kàn ṣàdédé pòórá nítòsí àdúgbò rẹ̀ eléyìí tí wọ́n ti rí kẹ́yìn ìròyìn ṣàlàyé pé ọ̀rẹ́ rẹ̀ kan eléyìí tí wọ́n mọ̀ dáadáa mọ̀ tí wọ́n sì jọ máa ń wà lóòrèkóòrè náà ṣàlàyé pé ń ṣe ní ohun òrí nítorí òun ti máa ń pè é tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn ni ọ̀kan lára àwọn tí ó ń ṣiṣẹ́ lágbègbè náà sọ pé ọkọ̀ kan tí wọ́n gbé sí iwájú ṣọ́ọ̀bù òun ló ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ lásìkò tí wọ́n fi kó ìròyìn yìí jọ ọkùnrin kan ti fèsì ọ̀rọ̀ padà sí ẹ̀sùn tí ìyàwó rẹ̀ ọmọ àádọ́ta ọdún kan tó fi ń kàn án ẹni tí í ṣe motúnráyọ̀ lórí wípé ọkọ rẹ̀ máa ń na òun ní ìnàkúnà tó fi ṣèpalára fún ojú òun lásìkò yìí motúnráyọ̀ òun ló jẹ́ olókoòwò eléyìí tí ròyìn fi yé ni pé ọkọ rẹ̀ tó ń jẹ́ olùsànjọ́ akíngbadé ló máa ń nà án lálùbami òjò lẹ́yìn ìgbà tó bá ti mu ọtí tán tàbí fa àwọn sìgá tán ìròyìn ṣàlàyé pé ń ṣe ni ó bẹ̀rẹ̀ sí ni máa gbá òun ní ẹ̀sẹ́ tó sì ń lu òun lálùbami òjò nígbàkigbà tí wọ́n bá ti ra ní èdè àìyedè ìgbẹ̀yìngbẹ́yìn ló di wípé ojú òun ti padà wá ní ìfarapa mọ̀túnráyọ̀ òun ló bẹ̀rẹ̀ sí kọjú oró méléyìí tó sì ṣàlàyé lórí bí ó ṣe ń fi ọ̀rọ̀ rẹ̀ lọ̀ kiri lọ́wọ́ kan náà ni ọkọ ìyàwó bá fọ̀ sóde tó sì wípé ń ṣe ni ìyàwó ń ba òun lórúkọ jẹ́ káàkiri nítorí ìyàwó òun lòun máa ń ká lórí ìbùsùn pẹ̀lú àwọn oríṣiríṣi ọkùnrin tó sì jẹ́ wípé kò ní sọ ìyẹn fáwọn èèyàn ó wá ṣàlàyé síwájú pé òun ń tọ́jú ẹ̀ òun ò sì ṣetán láti kọ̀ ọ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn àti rojọ́ òun káàkiri tó ń ṣe ló ń mú kí inú òun má dùn sí i tó sì jẹ́ pé àwọn ẹ̀sùn míì eléyìí tó fi ń kan òun tó ń ti ọ̀rọ̀ ojú ẹ̀ dín eléyìí tó ní ìpèníjà pẹ̀lú ẹ̀ ló jẹ́ pé kò wá látọwọ́ òun ó ṣàlàyé pé lọ́jọ́ kan ni èdè àìyedè kan bẹ́ sílẹ̀ tóun fún rẹ̀ sì bẹ̀rẹ̀ sí fapá jánú láì bájà nígbẹ̀yìn tó sì wá fojú gbá nǹkan tó wá fi di wàhálà sí lọ́rùn lásìkò yìí àmọ́ tó jẹ́ pé òun fúnra òun ló wá ń parọ́ mọ́ ó ṣàlàyé pé àìmọye ìgbà ló tún jalè atm òun láti lè lọ́ọ́ fi yọ owó àmọ́ tóun padà wá dí ojú ojú àǹfààní téèyàn fi lè gbowó ìyẹn atm náà kúò lọ́wọ́ rẹ̀. ilé ìtura míì ni wọ́n tún ti gbé tìpa lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàkọọ́lẹ̀ oríṣiríṣi ẹ̀mí tó ti ṣòfò ilé ìtura kan níjọba àpínlẹ̀ Abia ní kán tètè so àgádágodo sí eléyìí tó kù ẹ̀ ń jẹ́ Mary Home Hotels Limited tí ń bẹ ní agbègbè seven up ní ìpínlẹ̀ náà ìròyìn ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde fáwọn oníròyìn látọwọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fún ìsọfúnni nípínlẹ̀ náà ìyẹn ọ̀mọ̀wé eze chikamayo òun ló ṣàlàyé wípé ńṣe ni wọ́n ti ilé ìtura ọ̀hún pa lẹ́yìn àgbéta cctv eléyìí tí wọ́n rí tí wọ́n sì ń ṣàfihàn iye àwọn èèyàn tó ti gbẹ̀mí mì níbẹ̀ tó ń ti obìnrin àti ọmọdé àtàwọn míì eléyìí tí wọn ò tiẹ̀ lè ṣàkọọ́lẹ̀ rẹ̀ tán ìròyìn ṣàlàyé síwájú sí pé ìgbà kan tiẹ̀ wà tí ọmọ kan tó di pé ó gbẹ̀mí mì síta ilé ìtura náà lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n sọ ti obìnrin míì eléyìí tó tún wáyé tí wọ́n sì tún gé ẹ̀yà rẹ̀ lọ ìròyìn ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ náà ló ti wípé àwọn kì yóò faragbá gbogbo eléyìí nírú ìpínlẹ̀ wọn kó lè máa tẹ̀ síwájú ìròyìn ṣàlàyé síwájú pé ńṣe ni wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka tó jẹ́ ti ìfimúfínlẹ̀ àti ìwádìí láti mọ púpọ̀ sí i nípa àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ nílé ìtura náà tó ń ti àwọn ìwà burúkú míì eléyìí tó ti ń wáyé ní ilé ìtura ọ̀hún. ẹni tó jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn ìyẹn adájọ́ mòsúnmọ́lá dípẹ́ olú dípẹ́ ṣàlàyé wípé ńṣe ni òun ti tú àwọn mọ́kànlélọ́gbọ̀n sílẹ̀ ní ọgbà ìtúniníwàṣe eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ìròyìn ṣàlàyé pé èèyàn mẹ́jọ ló tú sílẹ̀ nínú àwọn ẹlẹ́wọ̀n ní ọgbà àwọn mẹ́fà míì ní Ìbàrà lábẹ́òkúta tó ń ti àwọn mẹ́fà míì tó tún tú sílẹ̀ ní Ìjẹ̀bú Òde àwọn mẹ́jọ míì ní Ìlaró àwọn mẹ́ta míì ní Ṣàgámù lọ́wọ́ kan ni wọ́n ṣàlàyé pé àpapọ̀ wọn jẹ́ mọ́kànlélọ́gbọ̀n tó ti tú sílẹ̀ báyìí tó sì wí fún wọn pé kí wọ́n máa lọ láláìṣẹ̀mọ́ adájọ́ Ìpẹ́olú òun ni ó ṣàlàyé ọ̀rọ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ lẹ́yìn ìgbà tó ti kàn sí àwọn ibùdó ìtúniníwàásí ọ̀hún eléyìí tí ó ti fojú àánú wò wọ́n tó ti àwọn míì nínú wọn tí wọ́n jẹ́ ọ̀daràn tán ti wà níbẹ̀ tí wọ́n sì ní wọ́n ti wà níbẹ̀ látọjọ́ pípẹ́ àmọ́ tí wọ́n padà tú wọn sílẹ̀ báyìí lọ́wọ́ kan náà ni ọ̀gágun tó wà fún ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ògùn ẹni tí í ṣe alàgbà Abdulrasheed Alimi ló ṣe bẹ́ẹ̀ gbóṣù barabandẹ̀ fún adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ògùn fún akitiyan eléyìí tó ṣe àti bó ṣe tú àwọn kan sílẹ̀. lákòótán ìjì ńlá kan jà ní agbègbè kan ní Taraba léyìí tó ṣekú pa ọmọ méje ọ̀tọ̀ọ̀tọ̀ tí ilé tó jẹ́ ọ̀ọ́dúnrún sì bàjẹ́ ẹnìkan tó pẹ̀ ń jẹ́ Abdulhakeem Hashim òun ló ṣe bẹ́ẹ̀ tó ń bá àwọn ọmọ rẹ̀ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan sọ̀rọ̀ nípa ti ayẹyẹ ìtúnú ààwẹ̀ kó tó di wípé ń ṣe ni òjò ń bẹ̀rẹ̀ sí ṣú tí ó sì rí pé atẹ́gùn ń bẹ̀rẹ̀ sí fẹ́ nígbẹ̀yìngbẹ̀yìn Hashim ó ní ó jẹ́ wípé ó ṣàlàyé bóun ti pàdánù ọmọ lásìkò tí atẹ́gùn ọ̀hún fẹ́ débi pé ilé wó lé wọn lórí àwọn míì tí ọ̀rọ̀ tún débá ó ní ẹlòmíì tó tún ṣàlàyé rẹ̀ wípé ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbẹ̀mí mì ọkùnrin kan tó jẹ́ rábìù ọmọ ọdún méje àti obìnrin méjì míì tó ń jẹ́ sàbílà ọmọ ọdún mẹ́ta àti jùmáì ọmọ ọdún márùn-ún ìròyìn tún ṣàlàyé síwájú wípé ilé tó wó ọ̀hún ó ṣekú pa àwọn ọmọ ẹlòmíì nínú wọn láti rẹ́lòmíì tó ní ọmọ méjì àti àwọn míì bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀ka tó ń bójú tó ọ̀rọ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ náà ló ti ṣàlàyé báwọn ti lọ kàn sí agbègbè náà láti mọ àwọn ìgbésẹ̀ míì tó yẹ kán gbé láti lè fi ṣèrànwọ́ fáwọn tí ìjàmbá dé bá níbẹ̀ èyí ló pin ìròyìn àpapọ̀ afúntilédè àsìkò yìí kí n tó máa lọ ẹgbọ́n kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i mo ti kà á fún yín wípé ọwọ́ tẹ àwọn ọ̀rẹ́ kan tí wọ́n ṣekú pa ọ̀rẹ́bìnrin ẹnìkan nù wọn tí wọ́n sì tún lu ẹ̀yà rẹ̀ láti fi ṣètùtù ọ̀la nípínlẹ̀ ọ̀ṣun mo tún kà á fún yín wípé ikọ̀ àmọ̀tẹ́kùn ti ṣekú pa adarí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹyẹ ní ìlú abẹ́òkúta nípínlẹ̀ ògùn mo tún mú wá fún yín wípé ọmọ akẹ́kọ̀ọ́ fásitì unilag kan déédéé pòórá tí wọ́n sì ń wá lásìkò yìí mo tún wá fún yín ìgbé ọkọ ìyàwó kan ti ké gbàjarè sóde nípa ìyàwó ẹ̀ tí ó ní ìpèníjà ojú wípé òun kọ́ lòun ṣọṣẹ́ sí i lójú lọ́wọ́ kan lẹ́tún rí gbọ́ wípé ilé ìtura kan ni wọ́n ti sọ àgádágodo sí báyìí látàrí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe gbẹ́mìí mì níbẹ̀ ẹ̀tún rí gbọ́ wípé adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn ló ti tú àwọn ẹlẹ́wọ̀n mọ́kànlélọ́gbọ̀n sílẹ̀ mo kà á fún yín o wípé ilé wó pa àwọn ọmọ méje kan ní Taraba ilé bíi ọ̀ọ́dúnrún sì bàjẹ́ lásìkò ìjì ńlá tọ́jà ẹ má gbàgbé ojú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ like ẹ pin fáwọn ẹlòmíín lójú òpó ti Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyí adébáyọ̀ Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà nísàlẹ̀ amóhùnmáwòrán yìí tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́lẹ́ tẹ̀ láti lè fi kàn sí yàrá ìpolongo ọjà wa èyí lópin ìròyìn àpapọ̀ àfitìlédè àsìkò yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà lọ́kàròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ tó ń pè mí ó tún dìgbà kan ná ló ní